والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن سلك سنته إلى يوم الدين adúgbò fún ọlọ́ọ̀bá àtọ́rọ̀ àdínkùn kí àti àdínkùn ìgbẹ̀fà síwájú wa náà lẹ́yìn àwọn ọmọdésọ́lọ́ wa ní sàlàkẹ́ láti ọdún ọ̀kẹ́ mọ́ bá wọn. èyí ni àkọ́tún ètò yín ètò àwùjánu àbúṣọrọ̀ gẹ́gẹ́ a sì mọ̀ pé òní jẹ́ ọjọ́ kẹrìnlá nínú oṣù Ramadan abẹ́ ọlọ́ọ̀bá tó dáhùn kí ó gbà ní ìjọsìn fún ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ àfarabalẹ̀ láti jàǹfààní ọ̀rọ̀ lórí bíi látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà sọ̀rọ̀dé gbadébọ̀ ọ̀rọ̀ jíkẹ́ lọ́wọ́ àti ọba àti ọba fún bisimilá. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. maxduuraatu al-ixraam. alaye tan se fún wa nípa àwọn kan tó jẹ́ wọ̀ al-ixraam. a ti ṣe lórí apá nínú àwọn oríṣi aṣọ léyìí tí ọ̀tọ̀ ká wọ̀ gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadith abdullahi ibn umar radiyallahu anhuma tí a bá rántí lánàá àṣàlàyé lórí aṣọ tí wọ́n pè ní baranis baranis ọjọ́ jẹ́mọ̀ọ́ bornos bornos ọ̀nà nírú jalabiya eléyìí táwọn ọmọ Morocco tí wọ́n máa wọ̀ àwọn ará Maghrib ọ̀nà ní jalabiya tó ṣe pé wọ́n máa rán pọ̀ mọ́sílà èèyàn gbọ́dọ̀ wọ́ọ́rọ́ ẹ̀ wọlé xisaf anábìlà tún gbọ́dọ̀ wọ bàtà aláwọ̀ eléyìí tó jẹ́ ìbọ̀sẹ̀ tí wọ́n fa wọ́ sí àgbọ̀dọ̀ wọ́ àyàfi téèyàn ọ̀bá rí bàtà èèyàn rí bàtà jáláwọ́ ọ̀tà ìgbà náà ló tọ́ ibi ká wọ ìbọ̀sẹ̀ aláwọ̀ ṣùgbọ́n ànábì ní ká gé e nísàlẹ̀ ká gé e níbi tí ó jẹ́ ìsàlẹ̀ kókósẹ̀ tọ́ ànábì sílẹ̀ àgbọ̀dọ̀ wọ aṣọ kan eléyìí tó ṣe pé àwọn lọ́fíńdà zafaran àbí wọ́rs ó ti kàn lára eléyìí wọn ti ṣàpèjúwe ni gbogbo aṣọ tó bá fi ṣe ihram lọ́fíńdà ọ̀pọ̀lọ̀ kò gbọ́dọ̀ kàn lára ṣùgbọ́n ẹ má gbàgbé pé nígbà tá a fẹ́ gbé ihram aṣọ kó tíyẹn bá fẹ́ fi lọ́fíńdà sí ara rẹ̀ o lè fi sára rẹ̀ kì í ṣe sára aṣọ rẹ̀ tó bá fẹ́ fi sára rẹ̀ o lè fi sára rẹ̀ ṣùgbọ́n àgbọ̀dọ̀ fi sí ara aṣọ rẹ̀ ẹnì kí á ní báwo la ṣe fẹ́ fi lọ́fíńdà sára tí ò ní yí aṣọ wa bẹ́ẹ̀ ni tó bá fi lọ́fíńdà sára tó bá yí aṣọ wa á ṣẹ́ lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa nítorí pé àtàbẹ̀ ọ̀tàbẹ̀ òfin ṣẹ̀rí aṣọ yìí pé ntí ń bá ń tẹ̀lé nǹkan ìdájọ́ rẹ̀ ni ọgbà nítorí pé láti pìlẹ̀ èmi ò fi lọ́fíńdà sára aṣọ mi ara mi ni mo fi sí ìgbà tí mo ti fi lọ́fíńdà sára mi mo wá da aṣọ bóra kò sí tàbí ṣùgbọ́n pé ní ti máa ń bẹ lára ó ṣe é ṣe kó yí aṣọ gẹ́gẹ́ bó sì ṣe é ṣe kó yí aṣọ ànábì náà sallallahu alayhi wa sallam ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ànábì sallallahu alayhi wa sallam ó fi lọ́fíńdà sí ara rẹ̀ dáadáa ṣáájú kó tó di kó daṣọ lọ́fíńdà tí mo ti fi sára ṣáájú kó tó di pé mo gbé ihram lọ́fíńdà yìí lè ṣẹ́kù fún ìgbà pípẹ́ ǹjẹ́ tí lọ́fíńdà yìí bá wá ṣẹ́kù fún ìgbà pípẹ́ tí kò ní í dàbí ẹni tó ṣe é pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fi sára lọ́tún ni rárá o kò ní í dàbẹ́ nítorí pé òfin ṣẹ̀ríyà ọ sọ fún wa pé yajuzu fil istidamati ma la yajuzu fil ibtida yajuzu fil istidamati ma la yajuzu fil ibtida kò sí ní tó burú kọjá yìí pé ẹ̀yin tá a ti ṣe ṣáájú kó tó di pé rúurì ọ̀tọ̀ ọ sẹ́kù lára wa nígbà tí nǹkan yẹn ọ̀tọ̀ ẹ̀yin tá a ti ṣe ṣáájú kó tó di pé nǹkan yẹn ò ní tọ́ ní ṣíṣe má kò sí ní ìgbà tó jẹ́ pé ṣíṣe nǹkan yẹn lọ́tún kò ní í tọ́ ma eléyìí ni òfin ṣẹ̀ríyà yẹn tó máa rẹ̀ sókè tó lè yé ní Yorùbá tọ́ba yé wa bẹ́ẹ̀ àlàyé ẹ̀fọ́síwẹ́wẹ́ àwọn nǹkan tó jẹ́ ìwọ̀ láti ṣe nínú al-ihram kákèsì o ọba àjẹ kọkùnrin ni ọ tàbí obìnrin tó lọ sí hajj tàbí umra ìwọ lọ́jọ́ lórí rẹ láti ṣe àwọn nǹkan tí ń bọ̀ yìí lẹ́yìn ìgbà tó bá ti gbé ihram fún hajj rẹ àbò ti gbé ihram fún umra rẹ nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni pé ìwọ ló jẹ́ lórí wa wípé ká fa irun orí wa tàbí ká tiẹ̀ dínkù ìwọ ló jẹ́ wípé ká fárí tàbí ká gẹrí lẹ́yìn ìgbà tá a ti gbé al ẹlẹ́yìnkejì òun náà ni pé ìwọ ló jẹ́ lórí wa ká fi nǹkan kan borí eléyìí jẹ́ ti ọkùnrin nìkan ọkùnrin nìkan ni kò gbọ́dọ̀ fi nǹkan borí àmóbìnrin yóò borí rẹ̀ dáadáa gẹ́gẹ́ bí ti ṣe máa borí tẹ́lẹ̀ ṣùgbọ́n ọkùnrin ò gbọ́dọ̀ fi nǹkan kan borí rẹ̀ tẹ́ǹtì kan náà tẹ́ ẹ bá rí ọ̀kan nínú àwọn akẹgbẹ́ yín tó ṣe pé ńgbà tó sùn ó ti daṣọ borí ẹ yọ aṣọ yẹn kúrò lórí rẹ̀ ó ti daṣọ bojú ẹ yọ aṣọ yẹn kúrò lójú rẹ̀ nítorí pé ìwà ló jẹ́ kẹ́ni tó bá ti wà nínú kó ti gbé ìfrọ́m kó daṣọ borí lọ́kùnrin àbí kó dàbójú. bẹ́ẹ̀ kò sí ní tó burú fún alálàájì tó ti gbé ìfrọ́m kó bẹ lábẹ́ àjálé àjà tent àbílábí àjà mọ́tò kò sí ní tó burú nínú eléyìí eléyìí ò sínú pọ̀ borí rẹ̀ kò sínú pọ̀ borí rẹ̀ táwa pè é ńgbà tó ti wà nínú ìhram ilé tó gbé gbọ́dọ̀ jẹ́ létí kó ràn ọmọ wa pọ̀ ránṣẹ́ mọ́tò tó gbọ́dọ̀ máa wọ̀ ọ gbọ́dọ̀ jẹ́ mọ́tò tí ò kó ràn ọmọ pọ̀ ránṣẹ́ rárá o kò síbẹ̀ òfin ọlọ́wọ́ bá gbà ó tent àwọn ṣíà ní ìgbà táwọn bá lọ sí hajj wọ́n ti bẹ̀ wọ́n pé àwọn mọ́tò tí wọ́n máa gbé àwọn wọ́n ti tọrọ lọ́dọ̀ àwọn kọ́mpìnì tí wọ́n máa pèsè àwọn mọ́tò yìí wípé gbogbo àjà mọ́tò kún ọjà dànù àwọn ọ̀fẹ́ mọ́tò tọ́ pé àjọ wà lórí rẹ̀ àwọn fẹ́ kóun ọmọ pa wọn tààràtà ni nítorí pé káwọn ọmọ bàjẹ́ pa àwọn fi nǹkan borí níjò lẹ́wọ́ gbọ́ ìsìláàmù yé débẹ̀ níjò lẹ́yìn sí àgbọ́ ìsìláàmù yé débẹ̀ yọrọ lásì. ẹ̀yin tọ́ pé ẹlẹ́ẹ̀lì jókòó lábẹ́ mọ́tò tí wọ́n ṣe àjàlé lókè kí ló dé tẹ̀ wọ́n ń gbé abẹ́ tẹ́ǹtì ó yẹ kẹ́ pé tẹ́ǹtì tiyín náà kó wọn yọ adé lórí rẹ ni kó kù gbayawo kó rùn ọmọ apáyín gbàgbé ńṣe ló yẹ kí ẹ má gbélé náà torí pé kò sílé kan mẹ́kà tálálà àjì kan gbé àfikọ́jẹ́ pé ó ní àjà lókè ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ àìmọ̀ kan lásán àti odó eléyìí tó ṣe pé wọ́n ń gbé ká. wáyé o kò sí tó burú fún alálàájì lọkùnrin wípé kò gbé ẹrù lórí rẹ kọ̀sẹ́ni tí ọ̀bọ̀ gbẹ́rù rẹ mẹ́kà tọ́wọ́ máa kó ń ṣe bàbá kan àbí màmá kan àbá àfa kan àbọ̀gá kan ta lọ́wọ́ àkótẹ́lẹ̀ ta ni wọ́n máa dà tẹ̀lé tí wọ́n máa gbẹ́rù kínní òórùn ẹrù ẹni ẹnìkan àti kò mọ̀ òun rẹ̀ rẹ̀ tó o bá ti lè fà á lọ́wọ́ kó gbé lórí kò sí tó burú ń bẹ ẹrù tó wá gbé lórí ń kò sí lábẹ́ òfin Ọlọ́run kò ti sẹlọrun kò ti fi nǹkan borí rárá nítorí pé ẹrù ló gbé lórí kì í ṣe tí wọn ṣe ń déédéé orí ló bíi fìlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wàyí o àṣà pé ẹni tó bá ti wá lọ sí hajj tó bá ti wá ṣiṣẹ́ hajj láyé láyé rẹ̀ kò gbé nǹkan sórí má irọ́ lélẹ́yìn o àyè gbọ́ ni o níjọ́ táyé bá há mọ́ ó rí pò ní ẹnìkan léèrè tó fi gbé ẹrù rẹ rù ó gbèrú lẹ́kọ̀ọ́ ó gbèrú lÓgbómọ̀ṣọ́ pẹ̀lú kan ọ̀bá sí tí ó ràn ọ́ lẹ́rù wàá gbé nǹkan rẹ̀ rù ìgbà ìgbẹ́rù ládé ànábì ànábì tó báyìí ó ti yẹ káwọn èèyàn ti lajú kọjá gbogbo eléyẹn ó ti yẹ káwọn èèyàn ti lajú kọjá gbogbo eléyẹn ẹsìn lẹ́nu sí òní ìdí pé kárí mi àwọn adéfìlà aláṣẹ kan wọ́n gbé yìnrìnyìnrìn kan sí nísàlẹ̀ wọ́n ti mọ̀ pé hajj wọ́n tún ti fi kíní kan sẹ́nu wọ́n hajjá wọ́n tún máa bóyin lórí irọ́ lórí irọ́ ẹni tí ò dá nǹkan kan mọ̀ tó lọ sí ọsọwó nù ó tún fi wàhálà ṣòfò. torí de eléyìí báyìí ọlọ́lájú kò gbọ́dọ̀ jẹ́ni tó ṣe wípé yóò máa tanra rẹ̀ jẹ títí táìkú ọ̀yẹ́ká máa bẹ̀rù ọlọ́run ájì tí mo ṣe yìí sọ́lọ́run sì gbà ájì tí mo ṣe yìí sọ́lọ́run sì gbà ẹ̀dẹ̀rù sì jẹ́. nínú ìwọ al-ihram ni ní kọkùnrin ọkùnrin ọgbọ́dọ̀ wọ aṣọ tí wọ́n bá rán o gbogbo aṣọ tí wọ́n rán ni wà bọ́ọ̀lẹ̀ tó fi lórí pátá tó fi lórí pátá ọgbọ́dọ̀ wọ ah, ẹnìkan ah, ó ní tiwa láì wọ pátá àlọ́ ọ̀gbọ́dọ̀ wọ pátá ọ̀gbọ́dọ̀ wọ pátá bíi ti wùlé òkèlè mu ọ̀gbọ́dọ̀ wọ bùbá ọ̀gbọ́dọ̀ wọ dantí ọ̀gbọ́dọ̀ wọ dandógù gbogbo wa pátá wà nù yunifọ́ọ̀mù aṣọ tá a wọ̀ aṣọ tó jẹ́ pé ìlọ́dì ni àti bóra ẹ̀ sáwà lè wà wọ tẹ́lẹ̀ bíi singlet ah èmi ò lè mọ sábà ń tẹ sára ọ̀gbọ́dọ̀ sábà ń tẹ ọlọ́kan sára o ò sì gbọ́dọ̀ wọ ṣòkòtò ọ gbọ́dọ̀ wọ níkà ọ gbọ́dọ̀ wọ ṣòkòtò pátá bíi ti wùlò kéré mọ tó a gbọ́dọ̀ kíyèsí tó ọ̀pọ̀lọpọ̀ wà nínú àwọn ọlọ́lajì tó yẹ pé wọn gbọ́ iye tán fi lọ sí hajj wọn gbọ́ iye tán fi lọ sí hajj. àwa náà mà àwa náà mà ìṣẹ̀lẹ̀ ní jẹ́ ká mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìṣẹ̀lẹ̀ ní jẹ́ ká mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́dún kan ní arọ́fà ní ìgbà tí ó kù dẹ̀dẹ̀ tí ó ọwọ́ tí gbogbo alálàájì ti múra láti máa lọ wọnú mọ́tò wọn àbọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ti ń wọ̀ wọ́n ti wọ mọ́tò ti kún débi pé àwọn ọkùnrin ti ń gun orí òkè mọ́tò wípé bẹ́ẹ̀ làwọn ò dùn sí. àwọn alálàájì stéètì kan nu stéètì àwa yorùbá yìí náà ni so ìjàmbá ṣẹlẹ̀ láàrin kẹ́ ẹ máa wo nǹkan mẹ́rin fa ọjọ́ tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tí máa bọ́kùn náà kúrò lọ́rùn àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ọjọ́ tó ṣe pé ọjọ́ ìbànújẹ́ ńlá ni fún àṣetán wọn ò rí kójú ti àṣetán kí títẹ́ ọjẹ́ tiẹ̀ bí irújọ́ àràfárí kí sì lọ́ọ́ fà á torí yóò rí i pé àwọn èèyàn púpọ̀ lọ́lọ́run ọba ń bọ́kùn náà kúrò lọ́rùn wọn yìí ìbànújẹ́ ni fún ọjọ́ náà wàhálà wa wá ń jà ah, ọmọ yorùbá ọjọ́ náà wọ́n ń jà náà mú jàkadì gidi à ń bá ń là wọn à ń bá ń là wọn àbá ẹ má dá sí ẹ má dá sí ẹ já lura wa ẹ lura yín báwo ẹ̀yin tẹ́ wá sí lọ ẹ sì wá lura yín bí wèrè bá fẹ́ ṣe wèrè àwọn onílàkà yìí ní ìjọ ṣe wèrè torí ìdí eléyìí ibi tí wọ́n ti wá ń jà ní túláàsì jọ́ ti ti ẹnìkan báyìí tó ṣubú lásọ rẹ̀ bá yà lásọ bá yẹ kú lára ẹ̀ mo bá rí pọ́wọ́ pátá mo ilọ̀ ilọ̀ ilọ̀lọ̀ mo rí mọ́tò mọ́ yàgò. sẹ́gbẹ́ yìí wọ pátá wọn ni àṣẹ ni wọ pátá àwọn kan pa ẹ̀sìn yìí ẹ̀ mọ nǹkan kan pa ẹ̀sìn yìí ẹ̀ ní wọ̀ nǹkan kan ìsìláàmù ọ̀gbà ikíkẹ́ wọ̀ nǹkan kan ẹ̀yin ọkùnrin nù ẹ̀ kàn ló ìlọ́dì àti ìbora ni. subhanallah ẹni mo ṣe sọ pé ìṣẹ̀lẹ̀ náà ní máa jẹ́ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì nítorí pé bí ọ̀bá sí pé wọ́n ti ra wọn ṣubú bá àbá tí mọ̀ pẹ́lú mi náà ń bẹ̀ torí rẹ̀ dúdú débi pé kò mà ipa ìwọ pátá rí ọ̀dọ̀ wọ̀ wà ọ̀dọ̀ wọ̀ bákan náà ẹ̀yin obìnrin ẹ̀yin náà ẹ gbìyànjú láti rí i pé ojú yín ojú inú obìnrin yóò sílẹ̀ tó bá ṣe ihram ẹ̀hẹ́n ó bá jẹ́ pé obìnrin máa ṣíjú lẹ̀ láéláé ni kí ni ìtumọ̀ pé ànábì sallallahu alaihi wasallam wá sọ náà déṣe pé obìnrin tó bá ti gbé ihram la tantaqib òní lónìí qab òní tó bá kí wọn máa ṣíjú lẹ̀ láéláé àbùrọ̀ wa ṣẹ̀ṣẹ̀ máa sọ lẹ́yìn tó bá máa ṣíjú lẹ̀ tẹ́lẹ̀ náà kí á nì túmọ̀ pé ò ní bójú tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé ojú yín ẹ̀ ní ìbò tẹ́ bá gbé ìhọ́ àmọ́. àmọ́ lópin ìgbà tọkùnrin ọlọ́kùnrin ọ̀bá ti rí yín o tọkùnrin ọlọ́kùnrin ọ̀bá rí yín ẹ̀ dàsọ bojú o àmọ́ kò ní í jásọ tí wọ́n ṣe fún bòjú ẹ̀ dàsọ bojú èyí tí wọ́n ṣe fún bòjú yọkàn ihram ìyẹn tàwọn obìnrin nìyẹn gẹ́gẹ́ bí Aisha radiyallahu anha bó ti ṣe ibi àwọn àwọn àwọn òbójú àwọn nígbà táwọn gbé ihram táwọn lọ sí hajj pẹ̀lú anabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n tí àwọn ọkùnrin ọlọ́kùnrin bá ti ń rìn tí wọ́n bá fẹ́ débi táwọn wà àwọn máa ń sọ aṣọ kan sílẹ̀ látòkè látòkè orí àwọn tí ó bójú àwọn ọkùnrin ò gbọ́dọ̀ lo ìbọ̀wọ́ ọkùnrin ò gbọ́dọ̀ lo ìbọ̀sẹ̀ ọkùnrin kò sì gbọ́dọ̀ wọ bàtà tó jẹ́ alábọ̀tàn àyàfi tí ó bá rí dáláwọ ta tọ èèyàn ò gbọ́dọ̀ fi láwàní kó fi wé orí ó ní láéláé òun lè wà láì wé láwàní àbẹ́ ẹ̀rọ rí òun bíi tọ́ba lọ sí hajj àbí ọmọra kọ́ ò tó bẹ̀ wàá bọ́ọ̀lẹ̀ wàá bọ́ọ̀lẹ̀ ń kó tọ́ba dì sínú rẹ̀ àṣírí ẹ̀tù wàá bọ́ láwàní lẹ̀ tó bá kọ́ lọ sí hajj tàbá lọ sí ọmọra. nínú àwọn kan tó tún dé wọ̀ tá a gbọ́dọ̀ jìnnà sí nígbà tá a bá gbé ìhàn ó náà ní lílo lọ́fíńdà àbí tùràrí eléèfín ká máa fi sára àbí ká máa fi sára aṣọ wa kọ̀tọ́ o. bákan náà nínú tó tún dé wọ̀ ó náà ní ká máa dẹdẹ ká máa dẹdẹ ẹranko eléyìí tó ṣe é pé ẹranko tó jẹ́ pé èèyàn lè jẹ bí ká máa dẹdẹ rẹ nítorí pé a fẹ́ tà kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run tábà ti gbé ihram a gbọ́dọ̀ so igi fóbìnrin o a gbọ́dọ̀ so igi fúnra wa o a sì gbọ́dọ̀ so fún yẹn o a gbọ́dọ̀ so fún yẹn. bákan náà tábà ti gbé ihram èèyàn gbọ́dọ̀ bá àbákan náà obìnrin tó bá ti gbé ihram a ní ojú wọn àti sàlàyé ọwọ́ ọwọ́ wọn méjèèjì ńkọ́ wọn ò gbọ́dọ̀ wọ ìbọ̀wọ́ sí ṣùgbọ́n apá aṣọ wọn lè gùn lọ́nà tí ọwọ́ wọn ò ní hàn síta tábà gbé ihram nínú ìwọ al-ihram òun náà ni kéèyàn bóbìnrin lò kéèyàn bá obìnrin lò haram ni o téèyàn bá fi lè ṣe bẹ́ẹ̀ ṣáájú kátó dé àràfà ṣáájú kátó dé àràfà hajj òun àtobìnrin yẹn ti bàjẹ́ o wọ́n ti sẹ́lọ̀ ọ̀ràn yẹn ló sì jẹ́ lórí wọn kí wọ́n pa ràkúnmí ìkíní kejì wọn yọ pa ràkúnmí wọ́n sì máa báṣẹ hajj wọn tó ti bàjẹ́ náà lọ títí dópin wọ́n wàá tún hajj míì ṣe lọ́dún míì mo rò akúrò ní àbí àwa ní Mínà àwa ní Mínà ní ọjọ́ kẹjọ à ń dúró de àràfà lọ́la àwa báyàwó rẹ lò ní Mínà tọ́ hajj rẹ ti bàjẹ́ o wọ àtìyàwó rẹ ṣiṣẹ́ lọ́wọ́ tó náà bá gbà fún ọ ó sì di ọ̀ràn yẹn kó kẹ́ para fún mi méjì kíní kejì yín àmọ́ tí ìyàwó bá gbà fún ọ tó kó tipátipá ló fi mú wọ́n lọ dáràn eléyìí hajj yín tó ti wá bàjẹ́ o ẹ máa bá a lọ bẹ́ẹ̀ títí tẹ́ fi parí ẹ̀ ẹ wàá san hajj mi padà lọ́dún tí ń bọ̀ àmọ́ tó bá ṣe pé àsìkò tí a ti ṣe ìbọ́ra sílẹ̀ ní ìbọ́ra ilẹ̀ alákọ̀ọ́kọ́ bí káyí pé a ti kó ní àràfà àti wá sí Mínà níjọ ọdún ó sì ti pa ó ti pẹran àbí ti sọ̀kò ó ti sọ̀kò ó ti pẹran ó ti se at-tahallul ìbọ́ra sílẹ̀ alákọ̀ọ́kọ́ ọwọ́ akú kọ́ ọ fárí kó o ṣe tawaf al-ifada lọ́wọ́ abáyàwó rẹ lò. àwọn oge ọ̀gàn ńgbà tó ṣe pé àti gbà sọ léwọ̀ ọwọ́ rò pé o lè báyàwó rẹ lò tó ọwọ́ lọ báyàwó lò hajj rẹ ò bàjẹ́ nítorí pé àti ṣe débi tọ́lámì ṣùgbọ́n o ọ̀sẹ̀ lọ́n ọ̀wọ́ àsànfìdíya ọ̀pẹ̀ran ọ̀pẹ̀ran àgbò kan ó sì wẹ̀. nínú tó tún dé wọ al-ihram onáà ní kọkùnrin kọ́ máa dì mọ́bìnrin kó wọn máa dì mára wọn láì bára wọn lò kọ̀tọ́ o ọ̀wá wá kọ́nà kan ní mùsùlùmí ọ̀wá sọ fún ìyàwó rẹ̀ pé ara ń kan ara rẹ̀ ń gbàdo ara rẹ̀ ń wóbìnrin ìyàwó náà ní ntí ń ṣe ọ́n ṣe òun náà yá dira wa mú yá dì mára wa ọlọ́mọdé tọ́ ọba fi lè ṣe bẹ́ẹ̀ tí omi ra bá fi lè jáde lára rẹ̀ ájì rẹ̀ ọ̀bàjẹ́ o ìhìrámù rẹ̀ ọ̀bàjẹ́ o torí pé kèsì pọ̀ bóbìnrin lo ṣùgbọ́n sẹlọ̀ wàá sì san fídíà fídíà ẹni tí nǹkan ṣe lára àbí lórí tó ti torí rẹ̀ tó gé irun rẹ̀ tó fárun rẹ̀ tọ́ kọ́tọ́ sí ọkùnrin kọ́ wọ ìbọ̀sẹ̀ méjì kọ́ wọ ìbọ̀sẹ̀ sí ẹsẹ̀ ọ̀tún àti ẹsẹ̀ òsì rẹ̀ kọ́tọ́ ó sì wọ bàtà aláwọ̀ kọ́ wọ bàtà alábọ̀tàn àyàfi tí o bá rí bàtà aláwọ̀ tà wàá wọ bàtà aláwọ̀ tó bá yẹ kó ga ju ibi tí kókósẹ̀ rẹ̀ wà lọ wàá wá gé wàá gé sísàlẹ̀ bó tilẹ̀ jẹ́ pápá kan náà olùmọ́ni ò nídìí kó gé torí pàdé sìmẹ́ǹtì tún wá tánàbí sallallahu alaihi wasallam tí òsì pa wọn láṣẹ pé kí wọ́n gé torí di eléyìí wọ́n lọ bùkátà láti gé ohun tá a ti gbà lérò pẹ̀lú al-khuffan òun ní gbogbo bàtà tọ́sí pé téèyàn bá wọ̀ yóò bó kókósẹ̀ wa àwọn kan ní wàá gé tí ó fi bọ́ sísàlẹ̀ kókósẹ̀ nítorí pé hadith abdullahi ibn umar radiyallahu anhuma ó tọ́ka síbẹ̀ ibn abbas so wọ́n ní ẹ̀gbá wa mi tí wọ́n á wá tánàbí ò tún sọ pé kí wọ́n gé tọ́ ṣùgbọ́n obìnrin tó gbé ihram ó lè wọ ìbọ̀sẹ̀ ó lè wọ bàtà aláwọ̀ ó lè wọ gbogbo ẹ̀ ṣùgbọ́n ìbọ̀wọ́ ọ̀tọ̀ sí ẹni tó ti gbé ihram lọ́kùnrin àbí lóbìnrin pé kó wọ̀ pé bá a ti ṣe ṣàlàyé síwájú kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú tí à ń kà kalẹ̀ yìí o àyàfi aṣọ èyí tí wọ́n rán obìnrin ọ̀wọ̀ yóò wọ ìtọ́ bá wù láì jẹ́ pé ó fi gbọ́lá hàn ó fi gbé ọ̀ṣọ́ hàn yóò sì borí rẹ̀ yóò sì jẹ́ kí ìborí òun kó wálẹ̀ dáadáa yóò jẹ́ kí ìborí òun kó wálẹ̀ dáadáa yóò tún fi bójú rẹ̀ gan pẹ̀lú tó bá yẹ pé ibi táwọn ọkùnrin ọlọ́kùnrin bá wà ní tó bá yẹ pé ibi táwọn ọkùnrin ọlọ́kùnrin tán bá wà ní. kò sì sí ní tó burú pé kóbìnrin yẹn kó lo yẹtí rẹ̀ kó lo kéèyàn ọrùn kó lo ẹ̀gbà ọwọ́ kọ́sàmà ti gbé hàn kọ́sàmà ti gbé hàn tọ́ba ti wá ṣe hajj tá a ti ṣe pé a ti ṣe ìbọ́ra alákọ̀ọ́kọ́ ìyẹn nípa àti sọ̀kù lọ́jọ́ ọdún àti fárí àbá àti sọ̀kù àti pẹran àbá àti ṣe tọ̀wáfìlì ìfọwọ́bọ̀ a sì ti pẹran ó kù sọ́wọ́ ká fárí ká sọ̀kù ẹni tó bá ti ṣe ìbọ́ra alákọ̀ọ́kọ́ yìí báyìí gbogbo ní tó ti dé ìwọ̀ fún tẹ́lẹ̀ ni ó dẹ̀tọ́ fún ọ àyàfi obìnrin nìkan àyàfi obìnrin nìkan. tọ́ ẹnikẹ́ni tó bá sì mú ẹran wá láti ìlú rẹ̀ kápẹ́ láti nàìjíríà ń bí ló ti máa gbò lọ tó fẹ́ pa fún kaaba tó o ní dẹni tó bọ́ra lẹ̀ o lórí ìgbà bá tó pẹran yìí tó sì sọ̀kù ìgbà bá tó pẹran tó sọ̀kù ni ó tó dẹni tó bọ́ra lẹ̀ obìnrin ń ṣe hajj hajj tamattu eléyìí tó ti pé umra ló máa ń síwájú ẹ̀ wọ́n wá ń bọ̀ lọ́nà wọ́n ń bọ̀ wá sí mẹ́kà lẹ́yìn tó ti gbé ihram yìí báyìí ó kú dẹ̀dẹ̀ kí wọ́n dé mẹ́kà kí wọ́n tó ti tọ́wọ́ fún umra lóbìnrin pé àsìkò hajj ti súnmọ́ tó ń bá ní kóun ó dúró dìgbà tí nǹkan sùn tó dá kóun fi ṣe umra yìí hajj má lè bọ́mù lọ́wọ́ sọ irú obìnrin bẹ́ẹ̀ yóò fi àníyàn hajj kún àníyàn rẹ̀ umra la dà níyàn àníyàn hajj náà tún kún àjẹpé hajj di kìrọ́ọ̀nù ó di kìrọ́ọ̀nù náà òun náà wá ṣùgbọ́n kò ní fi tọ́wá àyè fi àyè àìgbé nǹkan oṣù wọ mọ́sálásí tó bá jẹ́ kó obìnrin ọ̀n bá tọ̀wáàfù lọ ní o ẹni nǹkan oṣù bá dé lórí tọ̀wáàfù yóò jáde kúrò níbẹ̀ yóò jáde kúrò níbẹ̀ yóò jáde kúrò ní mọ́sálásí lẹ́ẹ̀kan náà yóò sì fà níyàn hajj kún àníyàn rẹ̀ hajj rẹ̀ ọba di kiran lẹ́ẹ̀kan náà ẹ má gbàgbé kó múra ẹni ń bá lọ tẹ́lẹ̀ torí pé hajj tó fẹ́ ṣe hajj tamattu' ni ṣùgbọ́n ohun tí ó ṣe ni pé yóò jáde kúrò ní mọ́ṣáláṣí yóò sì fàníyàn hajj kún àníyàn umra rẹ̀ àsọkú tí hajj bá ti kún àníyàn umra hajj di qiran nù adékòwò náà ti máa ti ń jẹ́ qiran látàrí gbogbo àlàyé yìí òun náà ní ká dàníyàn hajj àti umra lápapọ̀ kí ni tọ́tọ́ sẹ́ni tó gbé ihram kó lè so kò sí ní tó burú sẹ́ni tó ti gbé ihram kó du ẹran hadaya rẹ̀ ẹran hadaya eléyìí tó fẹ́ fi tọrẹ fún Kaaba látàrí kó o ṣe hajj qiran àbò o hajj tamattu ó lè dùn ó ti ẹ̀fẹ́ pẹ́ran ẹ̀fẹ́ pa àgbò ilé ìjọba pé ẹ̀fẹ́ ṣèjẹ ìhìrámù tó gbé kò pé kọ́ ọmọ dùnbó ẹran ẹran adìẹ ńlẹ̀ fẹ́ jẹ ọwọ́ àti radìẹ tó lè dùn pẹ̀lú pọ̀ ni wàá dùn kò sí tó burú náà ẹranko kan ẹranko abidjan yín ẹranko abidjan yín tó fẹ́ fi ń gẹ́gẹ́ bí kìnìún gẹ́gẹ́ bí kòkò gẹ́gẹ́ bí ẹkùn gẹ́gẹ́ bí àmọ̀tẹ́kùn gẹ́gẹ́ bí ejò gẹ́gẹ́ bí àkekè kọ́dà ó ṣe pé kùté ni ọ̀tọ̀ kékeré pa gbogbo ntí bá máa níyàn lára islam gbà kékeré pa níbi tí bá wà gẹ́gẹ́ bí ọmọlé ọ̀tọ̀ kékeré pa kọ́dà gẹ́gẹ́ tó dáa jù ni pé gbígbá alákọ̀ọ́kọ́ tẹ bá gbà tọ́ba bá bẹ̀ kú ọ̀la ń bẹ fún yín púpọ̀ gẹ́gẹ́ bó ti ṣe tọ́ wípé ká ṣe ọdẹ àwọn ẹranko inú odò ẹranko inú òkun ọtọ pé ká sọdẹ wọn ó sì tọ pé ká jẹ kò sí ní tó burú nu gbogbo eléyìí báyìí ẹ̀fọn jẹ pa yàmùyàmù jẹ gbádùn ẹ pa ayáńdà yín làmú ẹ gbogbo ń tí bá máa yọ ní lenu ẹ pa tí dùn bá tó jẹ kó tó pa wọ́n sọ pé inú haramu láwà ẹ̀yìn bì nínú haramu bì tí ó máa yọ tẹ́ẹ̀fọ́n bá wà nulí tẹ̀ wá. ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá sọ pé uhilla lakum saydul bahri wa ta'amuhu mata'an lakum wa lis-sayyara wa hurrima alaykum saydul barri ma dumtum huruma. واتقوا الله الذي إليه تحشرون. ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa. ó lóun ṣe kásì ọdẹ ẹranko náà kùn òun ṣe lẹ́tọ̀ fún wa ó lè pẹja nígbà tẹ wà nínú ihram oúnjẹ oúnjẹ òkun ọlọ́run ọba ní nǹkan àgbádùn ní fún yín ẹ jẹ ẹ lò ó àwọn arìnrìn-àjò náà á sí lẹ́tọ̀ fún wọn ṣùgbọ́n ká máa dẹdẹ ẹranko orí ọ̀dàn ọlọ́run ọba lè wọ ni olókùn ìgbà tẹ́yìn bá wà nínú ihram ẹ páyọ ọlọ́run ẹran tí pọ́dọ̀ rẹ̀ lákòóyìn jọ sí o eléyìí túmọ̀ sí pé ní tó wà nínú ihram kò gbọ́dọ̀ sọdẹ ẹranko orí ọ̀dàn yàtọ̀ sí ẹranko inú òkun. aisha radiyallahu anha wala nabi muhammad sallallahu alayhi wa sallam ó sọ pé khamsu khamsu fawasiqun khamsun fawasiq yuqtalna fil harami. àwọn ẹranko márùn kan wà tó yẹ kó pòkì ni wọn ẹ pa wọn ẹ máa pa wọn nínú haram al-aqrab alákọ̀ọ́kọ́ ní àkekèé wal fa'ra èkúté wal oríṣi àṣà wal-ghurab ẹyẹ kánákáná wal-kalbu al-aqur àti ajá àdìgbòlójú muttafaqun alayhi al-imam al-bukhari àti muslim ló gbé jáde eléyìí túmọ̀ sí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí kò síbi tẹ́ ti pa wọ́n tẹ́ rí wọn pa kò síbi tẹ́ ti pa wọ́n tá a sọ̀rọ̀ pé ẹ̀dáràn àbẹ́ sàtàrà lẹ́yìn ìgbà tá a ti gbé ìhàmù tán kò sí ní tó wípé kí a wẹ̀ lẹ́yìn tá a ti wà nínú pa ti gbé ìhàmù kò sí ní tó nínú pé ká wẹ̀ a tún lè wẹ̀ àti baby socks ibi táwọn tó wọ́n sọ̀ wá sí alẹ́wẹ̀ kò sì sí ní tó burú ká fọṣọ wa kò sí ní tó burú ká fọ orí wa kásá ti fi ọṣẹ tó ní lọ́fíńdà nú ká má fi fọ ọ̀gbọ́dọ̀ fọṣẹ tó ní lọ́fíńdà nú ọ̀gbọ́dọ̀ fi wẹ̀ gẹ́gẹ́ lux imperial leather joy irú àwọn ọṣẹ tó ẹgbọ́n ní lọ́fíńdà nú ọ̀gbọ́dọ̀ fi wẹ̀ ọ̀gbọ́dọ̀ fi fọwọ́ bọ́ bá jẹun tán o ti gbọ́dọ̀ fífọ sọ rẹ pásọ rẹ bá dọ̀tí o àmọ́ aṣọ ọṣẹ tó ti pé kò ní gbogbo nǹkan yẹn nù kò ní lọ́fíńdà nù o lè lò o sì lè pààrọ̀ aṣọ hìrámù rẹ pẹ̀lú omi kì í ṣe pásọ kan tó bá ti wá gbé sọ́run kò bá dúdú jù bẹ́ẹ̀ lọ wọ́n á máa gbé lọ kò sí tó bẹ́ẹ̀. tọ́ kò sí tó burú fẹ́ni tó ti gbé ihram kókó fi òrùka rẹ̀ sọ́wọ́ lópin ìgbà tó bá ṣe é pé òrùka tọ́tọ́ láti lò ní òkè sórùka gold fọkùnrin o torí pé ọba wà nílé ọba wà ní hajj èèwọ̀ nípa òrùka gold o àmọ́ tó bá pé òrùka silver ni kò sí tó burú fọkùnrin o lò bẹ́ẹ̀ bá ti ṣe mọ̀ Muhammad sallallahu alaihi wasallam silver ni wọ́n fi ṣe o tọ́ kò sí tó burú ihram kó lu àwòsójú rẹ̀ tó bá yẹ ó ń bùkátà àwòyẹn ó ń bùkátà rẹ̀ fáti ríran ó ń bùkátà rẹ̀ láti fi dáàbò bojú rẹ̀ níbi ríran kankan ọ̀run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà kíni tí wọ́n máa fi sétí láti gbọ́rọ̀ fẹ́ni tí ìgbọ́rọ̀ rẹ̀ tó bá lẹ kò sí ní tó burú ń kò sí ní tó burú fẹ́ni tó ti gbé ìhram kó fagó sọ́wọ́ kò sí ní tó burú wípé kó de bẹ́líìtì kó de má aṣọ ìhram rẹ̀ àbí ìgbànú kó de má aṣọ ìhram rẹ̀ kò sí ní tó burú kò sí ní tó burú kọ́ni sani tó ti gbé ihram wọ́n bá dégbò kò sí ní tó burú kò sí ní tó burú sani tó ti gbé ihram bákan náà kọjá ikú ó lé tìró nítorí kó jóńdùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí ní tó burú sani tó ti gbé ihram kó gbóòórùn lọ́fíńdà kò sí ní tó burú kọ́bẹ̀ lábẹ́ bòójì tẹ́ǹtì kò sí ní tó burú ike kó lu ọ̀mbrẹ́là àbúradà kò sí ní tó burú ń bẹ̀. àní kò sí ní tó burú kọ́bẹ̀ lábẹ́ àjà mọ́tò kò sí ní tó burú pé torí máa ń hún ọkọ orí nítorí pé kìí ṣe pé irun lọ fẹ́ já kó lórí rẹ bí ìṣe pé orí ti ń hun ọ òun lọ fẹ́ mú kó híhun tó rí ń hun ọ òun lọ fẹ́ mú kó torí ẹ ẹnikẹ́ni nínú àwọn alálàjù àbí ẹnikẹ́ni nínú àwọn mùsùlùmí tó ẹ pọ̀ wù láti pẹran léyà tó wá lọ tún ṣe hajj tọ kọtọ kọtọ ipe tí oṣù dòlùhíjà ti wọlé ó ti àkọ́kọ́ kọtọ kò mọrùn kankan kó lára rẹ àbí ìkànnà àwọn tá wá ń lé tá lọ sí hajj àbí alálàájì tó tún fẹ́ pẹran léyà sílé nílé tó a ti mọ̀ yín kó wọn pẹran hajj léyà ò sí lọ́rùn rẹ̀ ṣùgbọ́n tó wù pé kó wọn pa ọba àjẹ hajj ọba àmọ́jẹ alálàájì. ẹnikẹ́ni tó bá ti ra ẹran tó fi pa léyà àbẹ́ni tí ò tí ì rówó rà tó sì láníyàn kó n fẹ́ pa tí oṣù dèlhìjà bá ti wọlé ńkọ́ ẹ gbọ́dọ̀ mú nǹkankan nínú ìkànnà yín ẹ gbọ́dọ̀ mú nǹkankan kúrò nínú awọ ara yín ẹ sì gbọ́dọ̀ mú nǹkankan kúrò nínú ara yín gẹ́gẹ́ bí àṣẹ anabi Muhammad sallallahu alayhi wa sallam tó wá nínú hadith umu salama radiyallahu anha. ǹjẹ́ kí ni táwa ṣe pẹ̀lú ẹni tí ó wà nínú ihram tó wá kú lórí pé à ń ṣe hajj lọ ẹni kú pa à ń ṣe ń ṣe umra lọ ní kú pa ibn abbas radiyallahu anhuma ó sọ fún wa pé ọkùnrin kan ọkùnrin kan ṣubú ní ìgbà tí ràkúnmí rẹ̀ tó ta ń pa tó kan lé igun nígbà tó lọ sí hajj táwọn wà pẹ̀lú anabi muhammad sallallahu alayhi wa sallam arákùnrin tí ó sì kú yìí báyìí inú ihram ló náà wà ànábì wa sọ pé igsiluhu bima'in wa sidr ẹ fi omi àti ewé tí máa hó sẹ ẹ fi wẹ̀ wa kaffinuhu fi thawbayn aṣọ rẹ̀ méjèèjì náà ní ká fi ṣe aṣọ ọgbẹ̀yìn sí lára wala tumissuhu tayyiban ẹ má jẹ́ kí lọ́fíńdà kó kan ara rẹ̀ wala tukhamiru ra'sa ẹ má fi nǹkan borí fa inna Allaha yab'athuhu yawma al mulabbiya muttafaqun alayh torí kọ́lọ́mọ̀ bó gbèdìde nígbà gbèdìde al-qiyamah يعني تنسى لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك يعني كنت أبا كلوري رنا لا أبي واتي دلوري alhamdulilayi rabbil alamin arúgbó fún ọlọ́ọ̀ba ọlọ́ba san àwọn olùmọ̀ wa ní ẹ̀sọ́ lórí ọ̀rọ̀ láti gbé ẹjọ́ àgbẹ̀ ìfúkà mú olùkọ́ lọ́jọ́ sí wa ní àǹfààní ìlànà àìlègbára wa lásìkò ìdí ẹgbà tẹ mẹ́rin bàkọ́ àlelo òka sí àlelo ògbà láyé wà ká lòka yorùbá náà àfi báwo. tọkọ lòka yorùbá ń bi kébi wọn wá tún wá lòka yorùbá lọ sí maka wọn àti ẹsẹ pé yàn gbádùn náà òka yorùbá ló kó oògùn kọtọ ń bi kébi. alhamdulilayi ọ̀rọ̀ ni a ti bọ̀ kéèyàn jágbìyànjú kájà wọn bí gbogbo pálapàlẹ́ ní ìtàmọ́ ni wọ́n láàlẹ́ tọ́ ká lò ní kátó agbọ́dọ̀ pa lò ní ají tá a bá lò ní ají kọ́mọ́ túmọ̀ sí pé ají wa bàjẹ́ ànímẹ́sẹ̀ ají gẹ́gẹ́ bí àlàyé fi hàn sí fún wa ẹ̀já pàdé àwọn olùwádìí dásìkò ní ọ̀la láì lè gbára wa ní àsìkò kọ́nà sọ ọ̀la lọ́wọ́ sàlámù alaykum wa rahmatulahi wa